nàìjíríà wàláì bàbá oblége wíṣkì ní tó bá ní kó lọ mú olórí àwọn wèrè wá kò yẹ kí yọ̀dọ̀ sẹ́ni wù ẹ̀ kó o máa bọ̀ systematically gradumentically kó máa bọ̀ lọ́fíìsì yín ni ẹ ti sínwó o <laughs> tó bá ní kó lọ mú ọ̀sínwó ènìyàn wá nípa nàìjíríà grade one lẹ́gba kí ló dé ah, ogún ti padà dógún àwọn obìnrin àwọn obìnrin ti padà ya síta wọn bá yín pò ó tẹ́ wá gbọ́ máa bá ẹ pò ó àwọn obìnrin wọn bá yín pò ó ṣe fẹ́ pa àwọn èèyàn ni bàbá Tinubu àkànbí ọmọ òdodo dẹ òun sọ òdodo orin wọ́n fọ́ odó mẹ́fì bọ́dì lórí báyìí ni tádékàyọ̀ náà fọ́ odó mọ́ lórí o ẹni àdèmúlà ńlẹ̀ dìímọ́ o àwọn ọmọ tádékàyọ̀ nìyá ń jẹ o Yàyà Bello ó sanwó skul ọmọ ẹ̀ láti sìn di twenty thirty seven nàìjíríà ò tí ì yàyà bẹ́ lóòmù wọ́n declare wanted wọ́n tún júwe yàyà aláì apàdà fàwèrè lọ́yọ̀ nàìjíríà ọmọ ẹni ọ̀ṣẹ́ ní bẹ̀rẹ̀ kúrú náà ti padà mẹ́rin bọ̀dì nídìí báyìí làpálàpá àdí everybody nàìjíríà ó fẹ̀ tó báyìí ó kẹ́ tó bá fún wa ní kú <laughs> nepa ẹ̀yin náà tún wá bẹ̀rẹ̀ wèrè tí yín àwọn tó ra prepaid meter ten thousand naira wọ́n ní one week àbí two weeks làwọn fi ń lò ó nínú minimum wage seventy thousand aláì ó ti padà jájọ́ olúkálukú lójú báyìí ó kẹ́ni tó máa gbà wá ah, ẹ jáde pa àwọn èèyàn kò sí wàhálà àwọn màmí ti wá bá yín ó yẹ ṣàlàyé fún wọn ọ̀gá nepa kí ló tẹ̀lé bọ́ta ó yẹ kí ẹ bọ́ta ni kọ́kọ́ nǹkan kan fi gbá yín lẹ́nu ó yẹ kẹ́ ẹ bọ́ tà ni àwọn tó bá nìkan nínú ọkọ̀ ṣì kọ́ báyìí kọ́ bẹ̀rẹ̀ sí ni fi sàn yín lẹ́nu páì páì páì ó di máa kílí ẹ̀ kí ló dé kí ló dé ẹ fẹ́ pa àwọn èèyàn ẹ kọ́ntínú ẹ kọ́ntínú ẹ lè lọ pé ẹ̀yà bélò ẹ̀yìn ẹ̀yà bá mi sọ̀rọ̀ ẹ̀yà ìgan ẹ̀ ṣe dáadáa ó yẹ kẹ́ kó ìyàmọ̀ kó jáde ni kẹ́ kó ẹrù jáde kẹwàá rù lọ bọ́gà nẹ́pà wọ́n fẹ́ pa wá o <laughs> wọ́n fẹ́ pa wá nẹ́pà ó yẹ kẹ́ rùjá pò lọ wọn ni kórè wọn wá kílé ẹ̀ kó mọ̀ pé ẹ̀ bá wọn ṣeré ẹ sọ̀rọ̀ wọ́n fẹ́ pa wá o wọ́n fẹ́ pa wá nẹ́pà wọ́n fẹ́ pa wá. láì ṣe bẹ́kìrì láì ní ilé iṣẹ́ láì ní ilé iṣẹ́ àwọn ìyá mi ariwo ti lè ṣe yín. sáà ti pípẹ́ jì yín. ọ̀gá ni ẹ bọ́ ta ẹ bọ́ ti pọ̀ jù. ẹ̀fẹ̀ eléyìí pọ̀ jù ọ́ eléyìí pọ̀ jù ọ́ pọ̀ jù.

Àti bíbélì o, àti sálùjọ́nù ni máníjà máníjà olè yẹn ló ọlọ́run ká wọlé lọ bá ní. ẹ̀wọ́n ní lọ́ba iṣu kọlọ́ba you no dey waiting. Getting too much. don't want to wey get one room, one room thousand people wey dey one room two thousand. ẹwẹ́ ẹ̀bọ́ta ẹ̀bọ́ta ẹ̀bọ́ta ìrọ́pẹ̀ mi ò ẹjọ́ bá ń sọ̀rọ̀ báyìí. ẹ̀bọ́ta ẹni sùúrù ẹni sùúrù ẹni ọmọ ìwà kan dúró ẹni tó ń bẹ̀ wọ̀ náà.

wọ́n fẹ́ pa wá o wọ́n fẹ́ pa wá nẹ́ẹ̀pà wọ́n fẹ́ pa wá wọ́n fẹ́ pa wá o wọ́n fẹ́ pa wá nẹ́ẹ̀pà ẹ má pa wá ẹ má pa àwọn yòó níyà kudos to that Nigeria those Nigerian soldiers thank you ọmọlúàbí ni yín ẹ̀yin ò kí ń ṣe àwọn boko tí wọ́n kó yúnífọ́ọ̀mù sí lọ́rùn ó jẹ́ kí orí yín pé kẹlẹ̀ bá àwọn obìnrin yẹn sọ̀rọ̀ ní tùbínùbí ṣẹ́gbọ́n táwọn obìnrin sọ wọ́n láwọn ò fẹ́ ẹjọ́ solution làwọn fẹ́ tó bá dé ojú ẹ̀ tán mánéjà kí ló tẹ̀ bọ́tà ó yẹ ká ẹ bọ́tà kí wọ́n mú ewé yẹn kí wọ́n kó ewé bò yín lórí fáì fáì fáì fáì fáì ọpọlọ yín tí ò sírètì yẹn èló lẹ gbọ́ pé wọ́n fún yàrá kan èló ni nẹ́pà fún yàrá ẹyọ kan ṣé wọ́n ṣe mọ́ṣúárì ni <laughs> ẹ ti padà yá wèrè ṣé wọ́n ṣe mọ́ṣúárì nínú ilé yẹn ni ṣé wọ́n gbé òkú sínú ilé yẹn wọ́n ẹ̀ bá àwọn òkú mẹ́ <laughs> èlú fifty two thousand fún yàrá ẹ̀yọ̀ kan wọlé wèrè ní ẹjọ́ tó lọ́dọ̀ ẹ̀rú súnmọ́ bí ẹlọ́dún minimum wage seventy thousand ẹ bá mi ṣí tí ẹ bá gba minimum wage seventy thousand tó wá sanwó nepa fifty two thousand ṣé àwọn ọmọ máa bu wáyà jẹ tó sì máa fi parí ni ẹ bá yẹ fifty two thousand kúrò nínú seventy thousand èló ló máa kù ẹ ń ṣáàjì yàrá ẹyọ kan ní fifty two thousand naira kí ni nǹkan tí wọ́n nínú nínú yàrá. amazirogo nàìjíríà nàìjíríà gbẹ̀yìn la wà yìí bàbá ọmọ lọ́dọ̀ sàdánkátà àkànbí ọmọ olódò dẹ sàkátà ọkànbí ọmọ olódò dẹ sàdánkátà yìí ẹ Bọ́lá Tinubu sàdánkátà àti ẹ̀rọ gígan kọ̀ǹpóòsì fún yín mọ́ wọ́n ti ní bọ́ẹ̀ òkíní kan ò gbá mọ́ ó fi bọ́dí lọ́ọ̀nù ṣe bùgbé bọ́dí lọ́ọ̀nù ò gbá mọ́ ó ti fásọ̀rọ̀ kìsà àpótí ìtìsẹ̀ bọ́lá kìíní ẹ̀wò ẹ káre ọ̀gá nẹ́bà ó yẹ kẹ́ ẹ bọ́ ta ni kí wọ́n kó nǹkan jọ ẹ̀ kó fi sán yín ní ẹnu ewé ẹ̀wọ́ ọ̀yà kí wọ́n kó bò yín lórí ẹ sì ń bọ̀ níbẹ̀ gbogbo yín pátápátá tẹ́ ń fìyà jẹ mẹ̀kúnnù ìyẹn dúró lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ bá wa ṣe alhamdulilayi ẹ bá wa fògo fún Jésù ẹ bá wa fi ọpẹ́ fún Ifá àtàwọn orúmọlẹ̀ ọmọ yorùbá kan escape ikú ó fèsì ikú báyìí ni o ikú kó guiding gan kó guiding ó dúró ti kú ni pé wetin happen you no dey waiting in Aunty Ramota's voice bọ̀dá yìí kí ló ṣẹlẹ̀ náà you no dey waiting ó dúró ti kú ni o ẹ bá gbọ́ ikú lè ń dé ikú yọmí orí yọmí ọmọ yorùbá yìí ló ń jẹ́ bẹ́ẹ̀ bàbá Tinubu àwọn ọmọ Ìgbò làwọn ò back down wọ́n ní kán release Nnamdi Kanu àì release Nnamdi Kanu wọ́n lágbàá kó a máa ṣẹlẹ̀ ọmọ Yorùbá yìí mi ìmọ̀ bóyá ìyẹ́ ẹ̀ tàbí bàbá ẹ̀ tàbí àwọn fámìlì ẹ̀ kan wọ́n ti ṣiṣẹ́ tó dá síwájú Ọlọ́run bóyá òun náà ti rí ẹni tó dààmú tó fi style yọ nínú ìdààmú yẹn ni lọ́lọ́run ṣe gbé àánú dìde fóun náà báyìí ṣé ẹ̀ ń wò wípé tálíkà ló máa forí ko ni because àwọn Nigerian soldiers yìí náà sìn èló ni sálárì wọn èló lẹ̀ ń fún wọn ọlọ́run ló mọbi tó ń lọ ọlọ́run ló mọbi tó ti ń bọ̀ tó fi kó sọ́wọ́ àwọn gangan gan mi ẹ ṣe àwọn tẹ́mi máa ń pè bẹ́ẹ̀ gangan gan mi gbogbo orí ìyá mi ẹ lẹ́kọ̀ọ́ orí ìyá ẹ̀ ló yọ ah! abọ́láyà ẹ bá mi sọ̀rọ̀ nǹkan tó play máa yẹn bọ́láyà ẹ sọ̀rọ̀. bàbá ẹbí tì mú àlásọ àlásọ lórí ọ̀rọ̀ ọba lọ́jọ́ mo pè ẹ́ èmi ẹ̀bùn Lukman ẹ̀bùn olóyèdè ọláìyá ìwé mo wá pè ẹ́ mo wá sádìẹ́ a kì í rí di òkun a kì í rí di ọ̀sà a kì í rí di ọmọ onígèlèkélé ọlọ́run ọba o torí bọ́lá ahmed tinubu mo ṣe wá pè ẹ́ bọ́lá ahmed tinubu ẹ̀kọ́ jáwé olúborí ọlọ́run báwa gbé mo dìdí wá sí òkun láti wá bẹ̀bẹ̀ fún ìwọ ọlọ́run ọba aláàánú jùlọ bí omi òkun yìí ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni bí ìwọ bọ́lá ahmed ṣe pọ̀ bí omi òkun yìí ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni kí ìwọ bọ́lá ahmed ṣe pọ̀ má jẹ́ kójú má jẹ́ kó tún ti akànbí akànbí ọmọ olódò jẹ bọ́lá ahmed jagaban òun ni kò jẹ́ ó jáwé bojú borí kó di president orílẹ̀-èdè nàìjíríà ìyà tó ń jẹ wá wọ ọlọ́run wá ká gbogbo ìyàrí kúrò mo dì í dìwà mi ò lè sùn mọ́jú mi ò lè sùn mọ́jú mi ò lè sùn mi ò lè wo lè wo wo lè wo lè wo kiri di olókun ẹjọ ṣe di olókun wà nù lé lọ́wọ́lọ́wọ́ tá à ń wà yìí wọ́n láàkiri di ọlọ́sà bàbá ọlọ́yà igwe ó ti change ó ti O ó wá láàkiri di ọmọ E ẹ̀mọ́ etí wọ́n ta diapas Dia pass. ni wọ́n débi wípé ìdí ọmọ onígèdègélé bó ṣe wà ń ta ni ọmọ onígèdègélé kan <laughs> àkìrìdì olókun àkìrìdì ọlọ́sà ọmọláyà justice for us ọlọ́run justice fún àwọn àtàwà nídìí àtúnra ṣé òun pàtàkì gbé pọ́nrán lọ bá ìyá iyemọja iye oníyà tẹ́ ẹ ṣí pọ́nrán lọ bá ṣe pé mo bọ́ta mo ní justice for iyemọja justice for olúwẹ̀rí torí n tẹ́ kó lọ bó olúwẹ̀rí iye oníyà ò expect ẹ̀ ọmọ ọláyà ẹ mọ̀ kan tálọ́mọ̀ sí tálọ́mọ̀ lè yín ná ẹjọ́ ìtẹ̀ ń wò mí èwo nínú yín ló mọlé bàbá ọláìyá kò kí n sọ̀rọ̀ ọjà o mo kàn fẹ́ lọ bá wọn ni kó bá wa pe bàbá àkànbí ọmọ olódòdẹ kó bá wa bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá wá gbé fóònù wọn bóyá ká ṣe meeting family meeting gbogbo wa pátá ká lọ bá Yemọja ká lọ bá olúwẹ̀rí pé olúwẹ̀rí bàbá ẹ tún máa ṣíwájú lè má kọ́ pọ́n kẹtù máa kó pọ́nrán lọ bólúwẹ̀rí ipe nǹkan ti rẹ́ẹ̀dì o kò ṣe àbí bóyá bàbá àbí ṣe ṣọ́ọ̀pù ẹ̀ bólúwẹ̀rí lẹ́ńdọ̀ yẹn kó má yẹ pé àwọn ọmọ olúwẹ̀rí lọ sí pọ́nrán fún justice for àwọn ọmọ olúwẹ̀rí <laughs> bàbá ọláìyá wàláì ẹ ẹ ṣe eré o ọlọ́run láti gbà yẹn sìn àgbọ̀npa àbá Tinubu ti dàṣàkẹ́ wọ́n ti gé tí wọn lọ àwọn atajẹ́ ìmọ̀ nàìjíríà náà àwa náà gbọ́n pa Kókó Zaria ayé àgbẹ̀ MC Tough òun lẹ̀ ń bá káàkiri lọ́wọ́ yìí ẹ rántí àwọn tẹ́ ẹ tì kọ́ lọ dìbò kò sí wàhálà ọlọ́run ló mẹjọ dá ẹ jẹ́ ká play brother wa yìí ah tẹ bá ń gbọ́ Mr. Riku yẹrí Mr. Riku sá ah kódà ìyẹn lọ ṣe sàrà o sàrà gidi kẹlẹ́ ọmọ adúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yìí báyìí ẹ ẹ bàbá Tinubu àwọn ọmọ Ìgbò làwọn ò back down wọ́n ní kẹ́ rìlíìsì Nnamdi Kanu wọ́n ní kí Buhari rìlíìsì ẹ̀ Buhari ò rìlíìsì ẹ̀ ẹ̀yin débẹ̀ wọ́n ní kẹ́yìn náà rìlíìsì ẹ̀ ẹ̀yin náà kọ̀ ẹ̀ rìlíìsì ẹ̀ wọ́n ní kóòtù ti ní kó release. ẹ̀ Ṣòwòrẹ́ wọ Nàìjíríà wọ́n fà wọ́n lẹ́sẹ̀ ṣé ẹ fẹ́ pa wá ni tí bá wá pa wá tún tálẹ́ máa ṣèjọba lé lórí báyìí torí ọlọ́ọ̀ ẹ́ àgbákò rèé o kọ́lọ́mọdé àkàgbákò àbúrú ká má rin àrìn fẹsẹ̀ sí àrìn fẹsẹ̀ sí Elédùmarè má jẹ́ àrìn bàbá mi sọ̀rọ̀ sókè. ahua. sir. sir. what is your name. my name is zero six ten eight of the fifty nine of five four one two corporal toriola adewale from Nigeria army sixteen brigade. uh, I, I was traveling, I'm serving it uh, systems within Nigeria until I transferred to this uh, which I entered the Biafra Liberation Army. And as uh, they helped me since almost two or three days now, they made sure that uh, they didn't do me any evil. They tell me that they are fighting for the liberation of the Biafra, that everything about me they, they want to know, and that's why I'm explaining and they don't do me any evil since I come. They take care of me. Hmm. So I beg them to forgive me and pardon me for second chance in life. Hey. So they said they have heard me, that they are not to harm me or they are not wicked people. All what they want is to make sure that the Biafra liberate. So that is the reason why I'm here. I'm begging and they said they have listened to me, that uh, they will consider me, that they are not wicked people, hmm. that they will give me second chance. What do you say is your name? Opera Toriola Adewale. You are a Yoruba man. Yes. Mo wa ni o, ẹ Yoruba man. You see now that and now you are in the hands of the Biafran Liberation Army. Yes, sir. Have you seen the difference between the zoo Janjaweed and the Biafran Liberation <laughs> ah. Army? ẹjọ ìṣàánú wa ọmọ yẹ ká tún dín o. we we recruited eh, the Biafra people the, the way they treated the high IPOB. So this very one, if you people take care of me, you don't harm me, you don't do me any, you only ask me some questions as an answer, you say you are going to give me second chance. Now, <clears throat> we are going to give you the second chance ah, with one condition that you leave. You are going to leave Biafran land and never to come back again until Biafra is fully restored. You, you, you, you, now, what, what message do you have for your brothers, those idiots still remaining in that uh, zoo military, that uh, uh, uh, ter terrorist camp? What, what do you have to tell your brothers, they, those ones there? What message do you have for them? My advice for my still remain in the armed forces, Yoruba and Igbo, whosoever. My advice for them is for everybody to go back to his own area, your own state, your own region, so that everybody will go on their own. That is my advice for them. Tell them, tell them, call them, those ones in remaining from that place, that place that you serve, tell them. Tell them, tell them your name so that they will see you very clearly. My they know you. Tell your the, colleagues. My advice to the soldier insisting to quit is that they should make sure that they resign and go to their own serious area because make the Nigeria divide, everybody go on their own. Mm. That is my advice for them. As you can see, it, mm. the, the Afra is a, is a thing that they, they, they, it must come to the pass. As the, the people are agitating, make the, our people put everybody go on their own. That is my advice for them. What message do you also have for your president, your Janjaweed president, Bola Ahmed Tinubu? My advice for President Bola Ahmed Tinubu is to release uh, Mazi Nnamdi Kanu hmm. and to stop uh, looking for uh, Samuel Ekpa and uh, to to to to to to share the nation, let the Biafra go. any other people that they seek for their own nation so that everybody will be on their own and this will be. That is my advice. So this message is for those people out there talking rubbish that Biafran Liberation Army that we are terrorists Look at the Fulani terrorists, the Fulani Janjaweed, the, the Nigerian terrorists, the Nigerian Janjaweed, and uh, Bola Ahmed Tinubu. This is your security. See, our strong message to you, Bola Ahmed Tinubu, you have heard it from your, uh, your so-called terrorist soldier. Release Nnamdi Kalu and stop looking for Biafran Liberation Army commanders. You cannot get them. We are not evil like you people. As you are leaving this particular place today, you are going back to Yoruba land. Go and fight for your own nation. We are Biafran Liberation Army. We are not terrorists. We believe and practice. You cannot fight the Igbos. You cannot fight us. We cannot fight Biafran Liberation Army we are giving you a very strong message to Aye. divide this tribe. ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ ń wo ṣó yìí nígbà tẹ́ ń wo báwo lẹ ṣe ń fi ù nígbà tẹ́ ń wo ṣó yìí báwo lẹ ṣe ń fi ù ajé ìgbẹ́ há mi nídìí ajá tó lọ sílé ẹkùn tó bọ̀ kákikú ewu máa yín sìn wọ́n ní kó lọlé kó lọ resign tó bá resign iṣẹ́ wo ló máa ṣe tí ò bá resign ọlọ́mọ yẹn ká pàdé kú lójú ọ̀nà kí ló kàn báyìí nísìn fún un bàbá Tinubu wọn ní kẹrì kẹrì rìlíìsì Nnamdi Kanu rìlíìsì Nnamdi Kanu rìlíìsì Nnamdi Kanu rìlíìsì Nnamdi Kanu ẹ fi ẹ palẹ̀ ẹ kọ̀ àbí ọ̀rọ̀ tẹ sọ pé ibi tí Buhari ti stop lẹ́nu àti bẹ̀rẹ̀ àbí yẹ̀ là ń jẹ báyìí for how long la máa continue báyìí máa yìí sìn ọmọ ẹnìkan ni o no matter kó jẹ́ sójà àbí ó jẹ́ Nàìjíríà sójà ọkọ ẹnìkan ni o bàbá àwọn ọmọ kan ni o yes sójà iṣẹ́ wọn iṣẹ́ ológun ni kinní kan ni wọ́n lè kó at any time tó bá ọlọ́run máa pa tó èèyàn kò ní nínú gbọdọ̀tọ̀ yìí sì kò ní kó kú tí nǹkan bá ṣe ẹ̀mí olódi ẹ̀ èló lè máa fáwọn fámìlì ẹ̀ jàre àti rí many soldiers tán lọ sójú ogun boko tí wọ́n gé ẹsẹ̀ wọn tí wọ́n gé apá wọn tí wọ́n ti kú àti ìgbọ̀bìdẹ̀ ti dá wọn lọ́lá o a máa wọn ìyàwó wọn tó máa kiri ọ̀gẹ̀dẹ̀ káàkiri àtẹ̀pà àwọn boko tó ń tọ́yìn wọn bọ̀ ẹ̀ ń fún wọn kí lọ́dọ̀ ń fún wọn ná amnesty àbíkílẹ̀ lẹ́yìn fún wọn. wọ́n divide nàìjíríà nàìjíríà ò ṣiṣẹ́ ìjọba ti wá sọ̀rọ̀ báyìí ní mú ni Ṣòwòrẹ́ ní kó má wọ nàìjíríà Ṣòwòrẹ́ ti wọ nàìjíríà wọ́n lè gbé Ṣòwòrẹ́ ẹ tún gbé kalẹ̀ ẹ bá má gbé kalẹ̀ ẹ má rú lọ gbogbo ayé báyìí ló ń rí yín the world is washing ẹ lè máa wò pé wọn ò ní ṣe nǹkan kan ọ̀rọ̀ yín dàbí ọkùnrin tó máa ń na ìyàwó ẹ̀ ní ó wò bí gba star tí ọ̀rọ̀ àti sọ̀rọ̀ báyìí máa fún ní gbàdúrà ni ó wò bí gba star ìjọ ọjọ́ kan girlfriend díẹ̀ ló máa fi bù ọkùnrin tí ò fowó ọbẹ̀ lẹ̀ ń lé ni tó máa ń lọ tó máa ń lọ dákàjẹ́ ìjọ kan ìyá alámọ̀là wọ́n á fi ẹ̀yìn síbí wọ́n á fi san ní ẹnu àbí kẹ́nìkan mọ̀ mọ̀ ra àmọ̀là kó dẹ̀ yẹ owó báyìí kí ọ̀bẹ dẹ̀ dà sí láṣọ ìgbà lórí ẹ̀ máa pé can you imagine ẹ̀ fi ṣe ẹ̀ ti wò pé wẹ́ yorùbá àwọn ọmọ tálíkà náà máa pa wọn ò lè pọ́ ọmọ lówó Sunday lè yẹ ọmọ Ìgbòho ṣàtọ́jú ọmọ tí yín gan ṣó lè wọ̀lú ẹ̀ jẹ́ kó lè wọ̀lú ẹ̀ má dìsá dání ah, bàbá wa ọmọdé dòde ẹ̀yẹ kó débẹ̀ yorùbá yẹ ó máa fi sí ni ẹ ṣàkáǹtì ẹ̀ dẹ̀ ní ẹ̀ ṣí àwọn iléeṣẹ́ tẹ́gbẹ́sẹ̀ lè ẹ̀ ṣí ẹ̀ ṣí àgbà fọlọ́n ṣùgbọ́n tó bá yá ṣe ń báwọn yàtọ̀ kó ewé lọ sí sí nepa ayé kan ṣe rádọ́mọ́ ni kán bọ́tà láyé rálì ṣe pé wọ́n ní bọ́tà wọ́n á ní àwọn ah, lè pa àwọn ṣe pé wọ́n dúró wọ́n fèsì àmì nìsín wọ́n dúró wọ́n fèsì nàìjíríà sójà ń sìn díẹ̀díẹ̀ lọ́kàn àwọn èèyàn máa lé sí yín díẹ̀díẹ̀ làwọn ẹ̀kọ́ máa ẹ̀yọ́ máa wọ pé ó yẹ ẹ pa wọn ẹkún ti pa lára ẹ ti pa àròjèrò ọ̀rọ̀ gan àga tó bá yàwó náà ní bẹ̀rù yín mọ́ á dúró tì ní pé ẹ ṣe nǹkan tó bá fẹ́ ṣe ẹ ti fi ayé ni àwọn èèyàn lára débi èló ni dọ́là nísìn ẹ̀yin tẹ́ bá ti download tap tap send ẹ lọ bá mi download tap tap send ẹ lo promo code mi abiola tts tap tap send kẹ́ wá lo Abíọ́lá A-B-I-O-L-A-T-T-S Abíọ́lá tts Abiola tap tap send ẹ máa wá ṣọ̀tẹ̀ sí Abíọ́lá tts kẹ́ lè bá a gba bónọ́ọ̀sì tẹ́ bá kọ́kọ́ sẹ́ndì owó ni ṣe rí ibi tẹ́ ẹ bá wa dé kò sí wàhálà èmi ò ní bá yín rojọ́ o ṣùgbọ́n ẹ̀ mú pé eh, bàbá yìí wọ́n sọ̀rọ̀ kan ọ̀rọ̀ àgbàlagbà gbogbo èèyàn tó bá wà ní ayé tó bá jẹ́ olórí ó gbọ́dọ̀ try kó ní listing here tí àwọn ọmọ ìlú bá ń sọ̀rọ̀ kó gbọ́ ohun tí aráàlú ń sọ aráàlú fẹ́ protest ìjọba tó bá dáa tó jẹ́ ìjọba tó fẹ́ràn ará ìlú ẹ̀ á gbà kí àwọn èèyàn fi ẹ̀hónú wọn hàn ẹni wọ́n fẹ́ hijack ẹ̀ ẹ̀yin lẹ́ mọ́ tẹ́jọ́ dàpọ̀ pẹ̀lú àwọn tó fẹ́ hijack protest kò dẹ̀ sí ọ̀nà tẹ́ fi lè rìn tí wọ́n fi ní hijack ẹ̀ ẹ̀ lè dá àti sójà tí wọ́n sọ nínú nínú tẹlifíṣàn wà lórí youtube tó ń yìnbọn live bullet sí àwọn èèyàn wọ́n wò èyí èèyàn tí wọ́n pa àwọn wo ni àwọn tálíkà náà àwọn wo la dìbò àwọn wo náà dìbò fún yín àwọn ọmọ tálíkà ni àwọn wo lẹ ń fìyà jẹ àwọn ọmọ tálíkà ni àwọn wo ni wọn ò rí skul lọ àwọn ọmọ tálíkà ni àwọn wo lè bí ń pa àwọn ọmọ tálíkà ni àwọn wo ni wọ́n ṣiṣẹ́ tí wọ́n rówó oṣù gbà àwọn tálíkà ni àwọn wo ni nepa ń fún fifty thousand naira fún iná yàrá kan àwọn ọmọ tálíkà ni àwọn òwòlẹ̀ tó pé máa fún ní minimum wage seventy thousand tí ẹ̀jẹ̀ tí ìsọ́ndì sí àwọn ọmọ tálíkà ni àwọn ọmọ school ti wọlé o wọ́n plan àti wọlé bàbá tẹ́ ẹ fún ní seventy thousand kàtà sọ pé ẹ sọ seventy thousand fowó school àfún owó owó kílẹ̀ lẹ́sàn minimum wage tó bá yọ fifty two thousand owó náà kù mbẹ ló ló máa kù. èló ló máa kù. ṣé àwọn ọmọ ẹ máa jẹ wáyà tóṣù máa fi parí ni. ìṣú ọ̀pẹ lè change ìṣú ọ̀pẹ kò ṣúọ̀ àmọ́ ọjọ́jọ́ kan everybody máa dìde sí i ó tún dín ọjọ́ kan lẹ́nu yorùbá wo ìlú ọkọ tèmi èmi á máa sọ fún yín ohun tí Sunday Igboho ṣe nísìn tẹ́ ẹ̀ fi tí release ẹ̀ nísìn ní ìmọ̀ kudos to those soldiers bí wọ́n ṣe attend àwọn ìyá yẹn ó dà pé àwọn ò kì í boko àbí ẹ̀yin tẹ́ ń wò mí dápá àwọn ilé òkè ṣe boko torí mo jẹ́rìí tọ́pá àwọn boko ni wọ́n lè bẹ̀rẹ̀ sí ní yìnbọn fáwọn ìyá yẹn wọ́n dẹ̀ pa wọ́n pa wọ́n gbé ni ṣùgbọ́n many people náà ti ń sign ẹni tó lọ pokùn so ṣé ẹni sójà kan máa tojú ìbọn bọ̀ tí ò ní dúró ti tó rẹ̀ kan pa wọn wọ́n gba márúwá lọ́wọ́ oní márúwá kẹ̀kẹ́ márúwá ó dẹ̀ torí ẹ̀ lọ pokùn so kí lẹ tó rò débẹ̀ wípé ìpokùn so ló kù àìmọye èèyàn fò sódò wọ́n á rí òkú káàkiri ẹ̀dẹ̀ òbí nàìjíríà máa work báwo ló ṣe fẹ́ work nígbà tí òkú innocent people káàkiri gbogbo nàìjíríà ibi ti fọ́ ojú anybody àwa táwa lókè òkun wọ́n ti lò wá àti wọ́ báyìí kí ni mo sọ fún yín wọ́n ti lò wá bá ṣe wọ́ ni ẹni tó ń ṣiṣẹ́ ẹyọ ó ti di méjì ẹni tó di méjì tó ṣe méjì ó ti di mẹ́ta ẹni tó ń ṣe mẹ́ta ó ti di mẹ́rin anybody kò sì wá rújú tu ara ẹ̀ mọ́ àwọn tó wà ní ń pariwo àwọn àtẹwà lẹ́yìn odi à ń ké ya ayò bí ẹni tó fatarẹ́ lábẹ́ àti wọ́ o àwa náà mọ̀ pa ti wọ̀ mẹsáyà wo ni wọ́n fẹ́ gbé wá lẹ́yìn ọba Tinubu tàbá ní kẹ́ resign mẹsáyà wo ló fẹ́ gbé wá ìsídà kẹ́ resign kó lọ gbé wèrè míì wá tí ìyà tó bá fi jà àwọn èèyàn tó máa pọ̀ délé e lọ àbí kí nàìjíríà sì continue pẹ̀lú ìyà wọn kó wọn máa jẹ́ lọ wẹ́ẹ́rẹ́wẹ́ kí ìyà yẹn máa lọ gbádùnlé systematically gbádùnmẹ́ntìkálì kó wọn máa jẹ̀yà yẹn tó ń bá jẹ tó ń bá yó mu omi sí méjì náà ni ìyà kan jẹ̀yà yẹn kán mú mi sí Tinubu tàbí kán wá ẹlòmíì odó dẹni tí yín tẹsán odó orin bí ẹ wá wá ẹlòmíì tó máa gbé odó ọmọ olódó iná tó máa fi iná jó wọn wá one day one day everything tó ní máa ti manufacturing date ó máa ní expiring date ìyà artificially because ìyà yìí tẹ́ fi ń jẹ Nigerians artificially ni kò jẹ́ pé kò sówó Nigeria ìyà tẹ́ set fún Nigerians artificially tẹ́ manufacture fún wọn artificially ó máa expire ọjọ́ kan ọjọ́ kan náà ló máa expire ojú gbogbo wa ló máa ṣe o ẹ̀yin ò ní kú èmi náà ò ní sọnù yorùbá wùyí lórúkọ tèmi yorùbá wuyi ni mò ń in case you are seeing me for the first time ah self appraise lórí péjì àwọn kì í gbàgbé ẹ i am the one and only akálólò of yorùbá land adáwọn ọlẹ yorùbá ọmọjọmọ lọ yọlọyẹ tí èpè méjì abẹni ọmọ ṣe pààrọ̀ ẹ tó máa pààrọ̀ tiwa déwájú federal government tọmọ wa sáìn ni ajé ògùn gbọ ó máa déwájú olódùmarè ẹ kọ́ntínú bẹ̀rẹ̀ sí ní fi ìyà jẹ àwọn aráàlú tó bá yá brain wọn á ṣí sí i wọn á dúró tì yín lọ́rùn wọn á ní kẹ́ ṣe wọ́ọ̀sì kẹ́ ṣe anything tẹ́ bá lè ṣe wọn á kílí ẹ̀ kí ni mo sọ fún yín ó máa kílí ẹ̀ lójú àwa àti ẹ̀ lágbàyà ni ẹ̀yà bèlò wà mẹ́ rí ẹ̀yà bèlò mú ṣe ti mú ẹ̀yà bèlò ẹ̀yà bèlò ó ga lẹ́sẹ̀ bàtà mẹ́fà. <laughs> àwọn wèrè guy tún describe Yahya Bello fáwọn Nigerians tó Nigeria. Nàìjíríà Yahya Bello kó Nàìjíríà ó sanwó school ọmọ ẹ̀dí twenty thirty seven twenty kilo twenty kilo wà yìí ó school ọmọ ẹ̀dí twenty thirty seven kì ṣe public school o kì í ṣe jẹkújẹkú school o <laughs> mo tẹ máa ń rò tẹ̀fí máa ń plan ten years twenty years ahead wọ́n ní you will fail to plan plan to fail ṣé irú plan tí wọ́n sọ ni ok kò sí wàhálà yorùbá wuyì lórúkọ tèmi yorùbá wuyì ni mò ń if you have not subscribed to this youtube channel ẹ yá tẹ subscribe button yín o kẹ́ tẹ notification bell yín náà kí lè máa ríwa wò bí ìran kò para mi ọ̀rọ̀ yín ti sú mi kí lè àgbà i love you thank you bye.